ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo gbé ọlọ́run ga pé ọlọ́run pa wá mọ́ ó dá wa sí ó tún mú wa rí ìmọ́lẹ̀ oṣù tuntun ní ayọ̀ àti àlàáfíà mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ láàárọ̀ yìí tí í ṣe ìbẹ̀rẹ̀ oṣù tuntun mo súre fún ọ àkàbà oṣù yìí kò ní í já mọ́ ọ lẹ́sẹ̀ oṣù kẹjọ yìí lórúkọ jésù ìrọ̀rùn ló fi lò ó ìtura ní ọjọ́ fi ń yọ nínú oṣù kẹjọ ara yóò tù ọ́ ó jẹ́ ìbẹ̀rẹ̀ ohun rere ọ̀tun ìwàláàyè ọlọ́run mo pè sínú ilé rẹ sínú iṣẹ́ rẹ sínú ìgbéyàwó rẹ lórúkọ jésù kristi ohun rere ọ̀tun ohun àmúyangàn ọ̀tun lórúkọ Jésù lóṣù yìí kó farahàn láyé rẹ̀ nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lórúkọ Jésù ohunkóhun tí Sátánì bá lòun ó gbèrò láti lòdì sí àlàáfíà ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ rẹ lóṣù yìí iná Ọlọ́run run dànù nínú oṣù kẹjọ yìí ò ní farapa ìjáde rẹ kò ní mú ewu lọ́wọ́ ìwọlé rẹ kò ní mú àbámọ̀ lọ́wọ́ ohun gbogbo tó ṣe nínú oṣù yìí ò ní kábàámọ̀ rẹ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ènìyàn lórúkọ jésù lóṣù yìí ó yá lọ rí gbà ní gbogbo ọ̀nà tí o bá ń lọ lórúkọ jésù mo fi ọlọ́run iná síwájú rẹ ó ní èmi ò fi iná síwájú rẹ mo fi ọlọ́run iná síwájú rẹ láti máa jà fún ọ lórúkọ Jésù Ọlọ́run iná olórí ogun ọ̀run ó yá kó máa ṣíwájú rẹ ò ní kábàámọ̀ ò ní jẹ̀korò ibi ò ní bá ọ ìdààmú ò ní bá ọ ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọnú ilé ẹ lóṣù yìí ọmọ ò ní kú mọ́ ọ aya ò ní kú mọ́ ọ ọkọ ò ní kú mọ́ ọ ikú olóore àtèmi àti ẹ lórúkọ Jésù olùgbàlà èṣù ò ní fi bá wa jà orísun ayọ̀ wa ò ní sun ìkorò lóṣù yìí ara yóò tù ọ́ ara yóò rọ̀ ọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì òní mo súre fún ọ nínú oṣù titun yìí bíi wòlíì Ọlọ́run bíi ikọ̀ Olódùmarè lórúkọ jésù kristi ti násárẹ̀tì ẹ̀dá tó bá ní kó rí bẹ̀rẹ̀ oṣù yìí kó mọ́ láyọ̀ nínú rẹ̀ lórúkọ jésù ìmọ̀ rẹ̀ lórí rẹ̀ ó di asán gbogbo àrókò ibi tá ń pa fún ọ lójú oorun lójú àlá àlá ibi ìran ibi lórí rẹ ọlọ́run yí dànù ìpinnu rere ọlọ́run fún ayé rẹ lórúkọ jésù olùgbàlà yóò wá sí ìmúṣẹ gbogbo ọfàkọ́fà nínú àgọ́ rẹ tó lè mú kó o mọ́ fi rọrùn sáyé gbogbo ọfà ìnira gbogbo ọfà ìsàn gbogbo ọfà ìdààmú gbogbo ọfà wàhálà gbogbo ọfà ìrólóore gbogbo ọfà òórùn lórúkọ Jésù ó gbiná sọnù wàá rí ìyanu wàá rí ibi ò ní bá ọ lórúkọ Jésù ni mo wí ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde lórúkọ jésù kristi ti násárẹ́tì ìjáde àti ìwọlé rẹ nínú oṣù yìí ò ní rẹ wàá yin ọlọ́run yóò sì dára fún ọ o ti rí ìbẹ̀rẹ̀ oṣù yìí àárín rẹ àti ìparí rẹ ayọ̀ ni yóò jẹ́ sí fún ọ gbogbo ọjọ́ gbogbo ọ̀sẹ̀ gbogbo ọjọ́ gbogbo wákàtí gbogbo ìṣẹ́jú tó wà nínú oṣù yìí ò ní kò rírí ẹkún yóò dára fún ọ yóò dùn fún ọ yóò tù ọ lára yóò jọ fúnra wọn lórúkọ jésù kristi olúwa àti olùbàlà wa àmín kò fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ nínú kọ́ńtà tiẹ̀ yóò dára fún ọ bí o ti ń ṣe jésù olúwa wa.